ẹ tuntun yẹn mú wa jẹ ká wò ẹ jẹ ní ẹ jẹ wọn ẹ má fi pamọ́ ẹ jẹ káwọn èèyàn dé káwọn èèyàn da yín gbà á etí ń sọ ni pé ẹ nà báyìí ti tún lélẹ̀ yìí ẹ nà báyìí àwọn àlòkù ẹ nà nà àwọn àlòkù yẹn náà ẹ nà ẹ nà sáwọn yẹn wá bọ̀ wọ́n ní báǹkì yóò kún lónìí náà àní wọ́n ní báǹkì iṣẹ́ lónìí náà ìpẹ́tẹ̀ wa kó lọ kẹ́ lọ chéǹjì ẹ̀ kí lámà nígbà bá ṣe yàrá tuntun. n tá à ń sọ ẹ̀ gẹ́tì mi tẹ bá lọ báńkì sí ẹ kó fún wọn kò tó fún yín àbí tuntun síbẹ̀ ni. pos la ní nílé ní báńkì lè tá a bá lọ pos tó àlòkù náà ló sì wà lọ́dọ̀ tí wọ́n. ẹ lọ lẹ́lẹ́ mẹ́ ẹ bọ́ sílẹ̀ lẹ̀ ẹ̀hẹ́n mo ń gbọ́dọ̀ yín. tá a bá lọ pos tá a débẹ̀ àlòkù náà ló sì wà lọ́dọ̀ àrítótó. bọ̀ tí bá àwọn tó ń lọ báńkì ń kọ́ sí wọn lọ báńkì rárá ni àlòkù wọn ń rí gbà ń bẹ ah, ah, lóòótọ́ ẹ̀yin náà kó jáde kó jáde kún orí bó ṣe wáyé bó ṣe two hundred naira bó ṣe five hundred labadi ẹ mú jáde kárì náà ẹ nà ẹ má fi ẹ nà èyí tẹ ẹ bá rí sẹ́rí mm, mm, mm. ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí àwọn èèyàn tí ì dààmú àwọn èmi ò lè rí ẹ súnmọ́ bí. ẹ wá fi ẹ̀wọ̀n ẹyá wanda àlòkùnrin bẹ́ẹ̀ ẹ kó jáde kò sí bẹ̀rù. ẹ bọ́ sẹ́yìn gọ́tà yẹn díẹ̀ ẹ bọ́ sẹ́yìn gọ́tà yẹn ẹ̀yìn gọ́tà yẹn. ọ̀rẹ́. Ah, ẹ má change sí òṣèlú o ẹ má change sóṣèlú òṣèlú kọ́lá ṣe o ẹ má change sóṣèlú o ẹ ti gẹ́ẹ̀tì náà sọ ẹ sìn wọ́n láwọn ò rí tuntun. Ah.